Let a living soul shout a powerful hallelujah. Kí ọkàn alààyè kí hallelujah ńlá. I believe you can do much better than that. Mo gbàgbọ́ pé ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ. If you are here tonight. Tí o bá wà níbí ní àṣálẹ́ yìí. To see the last Tuesday in the month of November. Láti rí Tuesday tó kẹ́yìn nínú oṣù kọkànlá. I want you to show your appreciation to the Most High. Mo fẹ́ kí o fi ìmúre hàn sí Ọlọ́run ọ̀gá ògo. By shouting one powerful hallelujah to him. Nípa kíkẹ́ hallelujah ńlá kan sí. It's not by your power. Kì í ṣe nípa agbára rẹ. It's not by your might. Kì í ṣe nípa ipá rẹ. is by your grace. nípa orí ọ̀fẹ́ rẹ ni. that you are alive. ni o fi wà láàyè. that we are alive. ni a fi wà láàyè. less than thirty something days now. ó kù bí ọgbọ̀n ọjọ́ àti díẹ̀. we are going to go out of this year and enter another new year. ni a máa kúrò nínú ọdún lọ sínú ọdún mìíràn. brethren Ará. I want to look back. Mo fẹ́ kí o wẹ̀yìn. I want you to look back. Mo fẹ́ kí o wẹ̀yìn wò. And look at what the Lord has done. Kí o wá wo àwọn tí Ọlọ́run ti ṣe fún ọ. In your life. Nínú ayé rẹ. If it's truly worthy. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ó yẹ. Of your hallelujah. Ni ó yẹ fún hallelujah rẹ. Give him the quality Fún ní èyí tí ó jẹ́ ojúlówó. Are we ready now? Ṣé a ti ṣetán báyìí? Shout one powerful hallelujah to Musa God. Hallelujah. Amen. Amen. Can you put your hand together for Jesus? And have your seat. Ẹ Sit down. Ẹ God bless you. Ọlọ́run You are welcome to the presence of God. The Lord you have come to meet. We see you at point of your need tonight. Listen to me. Listen. Ẹ gbọ́. Listen carefully. Ẹ dáadáa. By the grace of God. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. You will see the end of this year. A ó rí òpin ọdún yìí, amen. But I want you to pray. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gbàdúrà. want you to pray very well. Mo fẹ́ kí ẹ gbàdúrà dáadáa. And I want you to double your prayer. Mo dẹ̀ fẹ́ kí ẹ jẹ́ kí àdúrà yín kí ó tún lé sí. One. Àkọ́kọ́. For God's protection. Fún ààbò Ọlọ́run. Two. Ẹlẹ́ẹ̀kejì. You must not go out of this year with empty hand. O ò gbọ́dọ̀ jáde kúrò nínú ọdún yìí pẹ̀lú ọwọ́ òfìfo. If you just come into 2019 without achieving anything. Tí o bá wọnú ọdún 2019 nineteen láì rí ohunkóhun ṣe. It has tagged you with a name. Ó ti fún ọ ní orúkọ. But that, you won't hear that from me. Ṣùgbọ́n o ò ní gbọ́ yẹn ní àtẹnu I want you to know. Mo fẹ́ kí o mọ̀ that many will look back by thirty first of December. pé ọ̀pọ̀lọpọ̀ ni á wẹ̀yìn wò ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá. and they will not be able to point to one good things they able to achieve in twenty nineteen. tí wọn wá nílé tọ́ka sí nǹkan rere kan èyí tí wọ́n ṣe nínú ọdún twenty nineteen. one of our fathers of faith. ìkan nínú bàbá wa àwọn bàbá ìgbàgbọ́. in presence of Pastor E.O. Adeboye Dadijio. Baba Adeboye Dadijio. He said. Wọ́n sọ wípé. He has gotten to a point that he has prayed to God and God has answered him. Pé ó ti dé ìkórìtà kan tí wọ́n mọ̀ wípé wọ́n gbàdúrà sí Ọlọ́run tí Ọlọ́run dẹ̀ dá wọn lóhùn. And what is the prayer? Kí wá ni àdúrà náà? That each day must be of a blessing. Ipe ọjọ́ kọ̀ọ̀kan gbọ́dọ̀ jẹ́ ìbùkún. There is no day that the he, they will not sow to his life. pé kò sí ọjọ́ kan tí wọn ò ní fúrúgbìn sínú ayé wọn. that will not even if it is getting to the late night someone will come and bless him with something. kódà tó bá ti ń dé ọwọ́ alẹ́ ẹnìkan aṣáàbùkún ayé wọn. I now look at it. Mo wá wò ó. If someone has prayed to that point. Tí èèyàn kan bá lè gbàdúrà dé ìpele yẹn. And God has answered him. Tí Ọlọ́run dẹ̀ dá lóhùn. Out of three sixty five days. Nínú three sixty five days tó wà nínú ọdún. And every day they bless him. Tó jẹ́ pé ọjọ́jọ́ ni wọ́n bùkún fún wọn. How much more you will not be able to achieve something tangible in a year? Mélòó mélòó wá ni ìwọ tí o ò ní lè rí nǹkan gidi kan mú nínú ọdún? One thing. Nǹkan ẹyọ kan. If someone can be blessed for sixty-five different kind of things. tí ó bá lè máa rí ìbùkún gbà fún gbogbo iye ọjọ́ tó wà nínú ọdún. Why can't you be blessed for a day? Kí ni ó dé tí a fún wọn fún ọjọ́ kan? Why can't you be able to achieve something? Kí tí o lè rí nǹkan gbòógì kan? You will not be a loser. O ní jẹ́ olófo. You will not be a failure. O ní jẹ́ olófo. Why am I saying this? Kí ló dé tí mo fi ń sọ eléyìí? Double your prayer. Jẹ́ kí àdúrà rẹ kí ó tún lé sí i. It is not too late. Kò tí ì pẹ́ jù. For God to do something in your life. Fún Ọlọ́run láti ṣe nǹkan kan nínú ayé rẹ. In twenty nineteen. Ní ọdún twenty nineteen. I believe. Mo gbàgbọ́ that I will still achieve. Ipe màá sì rí nǹkan ṣe. I thank God for what he has done. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí ó ti ṣe. He has done something in my life. Ó ti ṣe ohun tó dára nínú ayé mi. Many that I cannot mention. Ọ̀pọ̀lọpọ̀ èyí tí mi ò lè dárúkọ. Unless I want to be ungrateful. Àfi tí mo bá fẹ́ jẹ́ abaramọ́re. I'm still expecting more. Mo sì tún retí ọ̀pọ̀. But for some of you. Ṣùgbọ́n fún ọ̀pọ̀ yín. That you have not been blessed. Tí ẹ̀ tí di ẹ̀ tí rí ìbùkún gbà. You have not been able to achieve. Tí ẹ̀ tí rí nǹkan kan, mo ṣe nínú ọdún yẹn gbàdúrà. Lift up your right hands. Ẹ pe ọwọ́ ọ̀tún yín sókè. You will not go out with in you will not go out of this year with empty hands. O ò ní jáde kúrò nínú ọdún yìí lọ́wọ́ òfìfo. I did see your faith. I say you will not go out of this year. Mi rí ìgbàgbọ́ rẹ̀ mo ní ò ní jáde lọ́wọ́ òfìfo. We want to enter tonight meeting. A fẹ́ lọ sínú ìpàdé ti ìrọ̀lẹ́ ṣùgbọ́n kí ó tó dìgbà yẹn. I was somewhere yesterday with uh, Pastor Isaac. Mo wà pẹ̀lú Pastor Isaac ní àná. Apostle Akipẹ̀lú so we were together and we were discussing. Àjọjọ wà pọ̀ ní tí à ń sọ̀rọ̀. And with one man of God. Pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run kan. And something happened. Nǹkan kan wá ṣẹlẹ̀. Pastor said. Olùṣàgùtàn sọ pé. Somebody told him. Pé ẹnìkan sọ fún wọn. That since when he has been born. You don't know when he was killed pé láti ìgbà tí wọ́n ti bí wọn. but you don't know when he was a baby. ṣùgbọ́n àmọ́ ìgbà tí wọ́n wà ní kékeré. say you don't know when he was a baby. bóyá nígbà tí wọ́n wà ní kékeré. maybe it happen. bóyá ó ṣẹlẹ̀. but since when he has grown up. ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti dàgbà tán ti gbọ́n. that he has never been dash of one thousand naira. wípé kò sẹ́ni tí ó bùn wọ́n ní one thousand naira rí. but this is one thousand naira. pé one thousand naira nìyí. it doesn't mean you should be a no to. Oh kì í ṣe pé bóyá ní ti owó ṣùgbọ́n kí nǹkan yẹn kí ó jẹ́ bí one thousand pé kẹ́niyẹn wá bùn wọ́n. He has never been dashed that he has never been. Pé kò ṣẹlẹ̀ rí wọn rí yàn bùn wọn ní owó tó tó báyìí rí. Wọ́n bùn one thousand. Like has never been given one thousand before. Mo ní so is it possible. And I say is it possible. Mo ti thirty five thousand rí téèyàn kan sọ lórí òkè náà but so is it possible. That is this possible. Wọ́n lẹ́nu yẹn ló wá sọ fáwọn. They said the person told him. Mo ní ẹ̀ẹ́. Okay. Amen. Àmín. Sometimes of ta n sọ What we are saying, we want you to understand. Just may not be money. Or in terms of job. Or husband. But you need something that you want from God. And he will deliver it to you. I said it will grant you. Your heart is somewhere else. Lale, Tonight. We have one work to do here. Maybe I should say this. For we and those that help us. The one we have at hand is able to buy mic so but kò sí irú máìkì nílùú yìí. but there is the type of the microphone is not here. so I've ordered for it. mo ti pàṣẹ fún so we bless we thank those people that have helped us. a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ràn wá lọ́wọ́. the Lord will bless you in Jesus. Ọlọ́run á bùkún fún yín lórúkọ Jésù. There was about two weeks ago, two months ago. Fún oṣù méjì sẹ́yìn. I was talking about somebody here. Mo ń sọ̀rọ̀ nípa ẹnìkan níbí. One of our son here. Ìkan nínú ọmọ wa níbí. That he was robbed where he was serving. Èyí tí wọ́n àwọn adigunjalè tí wọ́n jà lólè ibi tó lọ. And after the meeting somebody called me and said. Lẹ́yìn ìpàdé ẹnìkan wá pè mí ó sọ wípé. From far away. Láti ọ̀nà jíjìn. Sir let me give this person this money that person that they robbed, that brother. ẹni tí wọ́n jà lólè yẹn arákùnrin yẹn bá mi fún lówó yẹn mo sọ fún yín. and we give him the money. a dẹ̀ fún so we we need to be saying it so that people that are doing it they will know that yes we are delivered. a nílò láti máa sọ eléyìí torí àwọn I pray for every one of you that have been of a blessing to this ministry. The Lord will bless you all in Jesus' name. We want to pray for protection. Over dangers. Lórí Amen. Mo pè ní pa mímọ́ kúrò nínú ewu. I target keep me from dangers. That is what I target tonight. Keep me away from tensions. Someone is listening to me. Dangers will not come to you. Oh, sàmì dada. You do not say amen very well. Kò sí àdúrà tí ènìyàn gbà sí Ọlọ́run tí Ọlọ́run ò ní gbọ́. There is no prayer that man pray to God that God will not hear. Èyí tó burú jù ni àdúrà ẹlẹ́ṣẹ̀. The most dangerous one is the prayer of the sinner. Ọlọ́run ní gbọ́. that that is the one that I said he will not listen to. Ọlọ́run yẹn gangan bí Ọlọ́run aláàánú ó sì ń gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ gan. But we see God as a merciful God because he listens to the prayer of sinner. Kò kàn dákẹ́ ẹlẹ́ṣẹ̀ ó wà nínú ẹni àwọn olè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí orí ọ̀fẹ́ ó máa kó Say we will not bed in sin and say grace you abound. Torí tó bá sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró. Because if I had to mark sin who will wait. Tàwa ni ó ní ògbó àdúrà. And he will not say he did not answer his prayer àdúrà téèyàn bá gbà sọ Ọlọ́run Ọlọ́run á gbọ́. the prayer that you pray to God God will answer. ọ̀kan lára àdúrà tó yẹ ká tẹra mọ́ ní àkókò àti sáà tá a wà yìí ni àdúrà. one of the prayer that we need to be praying in this season is the prayer of protection. nítorí owó nítorí ọrọ̀. because of money because of wealth. Nítorí àádáàádá ayé yìí. Because of what we are going to become in this world. Ọ̀pọ̀lọpọ̀ ni kò ráàyè láti gbàdúrà fún ààbò mọ́. Many did not have time to pray for protection. Àdúrà bùkún mi bùkún Prayer of bless me bless me. Ajẹ́ gbọ́ pé ò oh, olú ajẹ́ gbé ìgbé ayé wà mímọ́ náà tẹ́lẹ̀. You do not even pray that the Lord should help you to live a holy life before ṣùgbọ́n àdúrà àbò kì í ṣe àdúrà tó yẹ kéèyàn fi ṣeré ní ìpele yìí. but the prayer of protection is not what you need to joke with at this level. ó yẹ kó wọ́nà láti fi ayé rẹ lé Ọlọ́run lọ́wọ́. you need to find a way to place your life in God's hands. àìráyè fún ọ̀pọ̀lọpọ̀ láti fi ọ̀nà wọn lé Olúwa lọ́wọ́. Some people lack of giving themselves time to place their lives into God's hand. Ó jẹ́ kí ọ bọ́ sínú ewu. Makes them to get into danger. Láìsí àní-àní. And without ewu wà. There are dangers. O lè mọ̀ mọ̀. You may not know. O sì ní mọ̀. And you will not know. Amen. Ewu ń bẹ There are dangers in the town. Olúwa gbà mí lọ́wọ́ ewu. Lord deliver me from dangers. Ó yẹ kó jẹ́ àdúrà wa. Should be a prayer. Tó bá gbà á yóò gbà. If you pray it, it will answer. Bí iye Naboti bá sọ pé ewu ń bẹ. If Nabot understanding can test him that there is danger. Tó rẹ̀ gbàdúrà lọ́jọ́ náà. And he prayed that day. Bóyá Olúwa bá dẹ̀ fi àánú gbà lọ́wọ́ Jésù Maybe the Lord will have saved him with mercy. Lọ́wọ́ Jezebel. From the hand of Jezebel. Wàá ké lálẹ́ yìí. You will cry tonight. Ewu. Dangers tó kù níwájú ní ọdún yìí. that remain in this year. Bí àmì ẹ bá nítumọ̀. If your amen is meaningful. Kò ní jẹ́ ìpín èmi àti ẹ. Will not be your portion and my portion, amen. Ní àsìkò pin ọdún tá a wà yìí. At the end time of the year that we have. Fi àdúrà Olúwa gbà mí lọ́wọ́ ewu kún àdúrà rẹ̀. Add the prayer of Lord save me from danger to your prayers lórúkọ jésù ewu òpin ọdún ò ní ọ. in the name of jesus the danger of the end of the year will not come to you. ewu wà ní oríṣiríṣi. there are a lot of dangers. kò sí ibi tí ewu kò sí o. there is no where there is there is no danger. bí ewu ti wà lóríṣiríṣi. as we have danger in many ways. differences we have it in sizes in in a different way. a ní ní oríṣiríṣi ọ̀nà. No bẹ́ẹ̀ náà ni ewu wà níbikíbi. also there is dangers everywhere. kò síbi tí ewu ò sí. there is nowhere that there is no danger. ní ojú pópó. along the street. ewu wà ń there are dangers. èèyàn kan ló sọ fún mi láàgbá pé. someone told me quite not a long time. pé ọkọ̀ kan sí àwọn pé mọ́tò lọ yà mọ́ ọmọ brọ́dà nǹkan lọ. that there was a car that hit one of ó lọ yàbá mi tó wà ó dẹ̀ bá. I went to meet that person and hit the person. òun kàn dúró ń tiẹ̀ ní o. the the person just stood on his own. ewu nìyẹn o n tó pèlè ewu ni o. that is what they call danger. ewu ń bẹ lójú pópó. there are dangers along the streets. ewu ń bẹ lójú òfurufú. there is dangers on the air. bàbá jẹ wàá bàálù ńgbà mi. even if you are in aeroplane sometimes. Ah, ẹ̀mí mi á kàn sọ fún mi pé. my spirit will just. Tell me that. Ibi ibi tí ẹnikẹ́ni ò ti lè gba ẹnikẹ́ni ni. This place is where no one can save anyone. Kò sẹ́ dọ́kọ̀ ẹ fà yọ. There is no one that will call on you to rescue you. Mọ́tò mọ ṣubú létí títì tẹ́ni. Tọ́ọ̀rọ̀ èèyàn tí ó fọ ọ̀yà. If car some assault on the mirror you can see somebody to rescue you. kò sẹ́ni tó fẹ́ fa ẹnikẹ́ni. If there is something that happened there no one to rescue anyone. Màá kàn wọ́n báyìí pé. I will just look and say a ti kọ pé a ó pa. it has been written that our and coming shall be mo jẹ́ mọ́ sùn tí n bá wà ní plane. I do sleep whenever I'm in plane. máa sùn ni tí bá ti wọlé báyìí. once I enter. máa sùn ni. I'll sleep gbogbo kí oúnjẹ wọn ẹ kò sẹ́gbẹ̀ẹ́ torí oúnjẹ burúkú eléyìí ṣe oúnjẹ tèmi. all their food we just pack it away. kò jọ oúnjẹ wa. it's not like our food. kò dàbí oúnjẹ wa. it's not like ours. màá sùn títí títí. I'll sleep till. tí n bá yájú báyìí mo ń wo máàpù bí tá a dé. if I open my eyes I'm checking the map of where we are ewu ojú òfurufú ó máa wu èèyàn ó ti wù àwọn kan lọ́dún ìbáyìí. the dangers of here that it has come upon some people to see. ewu orí omi wà ń the dangers on the sea. olórin ìjọ ìgbàgbọ́ orin àwọn onígbàgbọ́ ó ní sọ lọ́kọ̀ tí ewu ń wu ní orí omi. driver that gets danger on the sea. kàkùsùn olùgbàlà wa fún wa ní bùkún alẹ́ á jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún ọ ìwọ ló lè gbà wá là. amen. àmín. orin inú ìwé orin ni. it is gospel hymn. àmọ́ kọ́lá lálẹ́ ń lé wa ká tó sùn tá a bá ń ṣe nígbà kéékèèké. will those sing it in our house before we sleep when we are so little. Amen. Àmín. Sọ lọ́kọ̀ tẹ wun náà ń bẹ ìmí nìyẹn ọ̀ sọ. Amen. Amen. So ewu ń bẹ lójú òfurufú ń bẹ lójú ilẹ̀. There are dangers in the air. Ǹjẹ́ o mọ̀ pé ewu ń bẹ nínú ilé? Do you know that there are dangers in the house? Ewu ń bẹ níbi iṣẹ́. There are dangers at work. Ewu ń bẹ níta. There are dangers outside. Ọmọ kan ló pè mí láìpẹ́ ọmọ mi bìnrin kan níbo ló lọ? One of my daughter call me where are you going to? Mo sáré lọlé mo lọ wo daddy. I went home to check on my daddy what happened to him? Ó ní wọ́n ní home accident. He said he had home accident nínú ilé yẹn ni pé ìṣubú nínú ilé kọ. which means that falling so, inside. wọ́n ní fracture. And it caused fracture. E-, ewu ń nínú ilé. There are dangers in the house. Ewu iná wà. There are fire danger. Ewu omi wà. There are water danger. Ewu mọ́tò wà. There are car dangers. Kò sí ibi tí ewu ò sí. There is nowhere that there is no danger. Ohun tó dá mi lójú rèé. This is what I'm sure of. None of it will come upon you and I. Amen. Ewu adigunjalè. We have the dangers of armed robbers. Àwọn ajínigbé. The kidnappers. Ewu ní ìlú bí tó wà. The dangers in the town you are. Ewu ní ìlú bí tálómi ń travel lọ fún ọdún. The dangers where some people travel for for the Christmas. So kò sí ibi tí ewu sí. There is nowhere that there is no danger. Torí Sátánì ló ní lọ́wọ́. Because Satan have it at his hand. dán ewu tó kù lọ́dún yìí. the remaining dangers in this year. o ò ní nípìn nínú rẹ̀. you will not be partaker in it amen. ọ̀pọ̀lọpọ̀ ewu ló yí wa ká. there are many dangers that surround us. pàápàá jùlọ ní orílẹ̀-èdè ibi táwa gbé. especially in this country we are. àfi kọ́lọ́run túbọ̀ mọ dáàbò rẹ̀ bò wá báyìí. except God protect us. Ìdí tí Olúwa fi ní ká ṣiṣẹ́ lé lórí ni. The reason why God say we should work on it is. Torí àṣírí èṣù tó tú. Because of the secret of devil that was exposed. Àdúrà tá a bá gbé kalẹ̀ láti inú ìran tó Olúwa fi hàn kò yẹ kéèyàn fi ṣeré. Prayer that we set down from the revelation of God you don't need to joke with it. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ẹ̀mí wọn sọnù sínú ewu. Many lost their life in danger èyí tí wọn ò rò tẹ́lẹ̀. in which they did not ah. expect. ogun wọlé ó jáde kò wọlé. the battle that he went out and he did not come back. gbogbo ogun ó jáde kò wọlé. the battle that he went out and he did not come back. kò ní jẹ́ ìpín èmi àti ẹ lórúkọ. no be my portion and your portion in Jesus name. bó ti kù kékeré tó ní máa parí. as remain little for this year to end. wọ̀nú ní the iowa ní skyy àlìdá. Àtẹ̀mí àti ẹbí ará ẹ. How are you and our family? Wọn ò ní yọwọ́ náà gbàrá ẹ̀jẹ̀. They will not bring out us from the floor of blood. Ewu. Dangers. Bíbélì wí wípé. My Bible says. Ìwé Éfésù orí karùn-ún ẹsẹ̀ kejìdínlógún ẹsẹ̀ kẹrìndínlógún. The book of Ephesians chapter five verse twenty-six sixteen verse sixteen. read in spirit. bíbélì wípé. bible says. ẹ máa ra ìgbà padà. nítorí búburú ni àwọn ọjọ́. nítorí pé búburú ni kíni. búburú tí bíbélì sọ bẹ́ẹ̀ ni ewu. the danger that bible the evil that bible is saying here is evil ẹ máa padà. redeeming the time. nítorí búburú ni àwọn kíni. because the days. àwọn ọjọ́. are evil. Bíbélì mi ò gbé nítorí pé búburú ọjọ́ tó fún. The Bible said that the evil of the day is enough for the day. Ìyẹn ni pé ewu ń bẹ nínú ọjọ́ kọ̀ọ̀kan. Which means that there are dangers in each day tó o bá ti gbọ́ mẹ́sẹ̀gì mi mọ́ ní lọ́kàn pé mo ń sọ eléyìí láti dẹ́rù bọ̀. if you listen to my message don't think that I'm using this one to threaten you. mo ń sọ eléyìí láti mú ọkọ gbáradì. I'm telling you this one for you to prepare. kí àrékérekè sátani má bàa ṣẹ lórí rẹ. for the deceit of Satan not to come pass to, to your life. o nílò ààbò. you need protection. nítorí ewu. because of evil ẹnikẹ́ni tí ààbò olúwa sí lọ́wọ́ lórí ẹ̀. anyone that doesn't have the protection of God over him or her. ah ó ṣeé ṣe. it is possible. kó rí ewu. for that person to sit in chair. irú ẹni bẹ́ẹ̀ ti fi hàn sí ewu he has been exposed to the dangers. irú ẹni bẹ́ẹ̀ ó ti súnmọ́ ewu. Uh -huh. Sàtánì ò dẹ̀ pé yànká la ẹbẹ̀ wúwo. And Satan doesn't know that there is no one that you don't need to. The person that doesn't need to go into danger. Olówó ń réwu. The rich one that's in danger. Ewu tó lówó kàn rí ó yàtọ̀ sí ti. The one that they have is different Talika. from the one that the poor have. Tálíkà lè ṣubú lórí ọ̀kadà. The poor can fall from ọ̀kadà. O lè kú lórí ọ̀kadà. And it might die on Olówó sì lè kú sínú plane. Ewu kan náà ewu náà léwu. And then the rich one can die in plane. It's the same danger. Psalm 91. Can we open our Bible? Orin Dáfídì 91. It's one of the scriptures that talk about the protections of God. Ó jẹ́ ìkan lára ẹsẹ̀ Bíbélì tó sọ̀rọ̀ Yes. It is a very common Bible verse that every one of us knows. Ó dẹ̀ jẹ́ ẹsẹ̀ Bíbélì tí Amen. Àmín. Can someone read quickly? Ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo. Uh-huh. Ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. You read it faster. Èmi ò wí fún Ọlọ́run pé ìwọ ni ààbò àti odi mi. I will say of the Lord, He is my refuge and what? My point. Èmi ò wí fún Olúwa pé ìwọ ni ààbò àti kíni Oh, say of the Lord is my refuge and my fortress. Ẹ má mọ̀ sí Bíbélì kà ó léwu. Ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Ẹni tí èmi gbẹ́kẹ̀lé. My God in him will I trust. Nítòótọ́ òun ó gbà ọ́ nínú ìkẹ́kọ̀ọ́ àwọn pẹ́yẹpẹ́yẹ. Ẹ kàrin sòun àti nínú àjàkálẹ̀ àrùn búburú uh-huh. yóò fi ìyẹ́ rẹ̀ bò uh-huh. abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ ó sì gbẹ́kẹ̀lé uh-huh. òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti àpáta rẹ̀ ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọkọ̀ àti ń fò ní ọ̀sán. ìyẹn ni pé ewu rìn lọ́sàn ó rìn lóru. which means that there are dangers in the day and at night. tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ilé òkùnkùn. ara ewu ni àìsàn jẹ́. Sickness is part of danger. Tàbí fún ìparun tí ń runi ní ọ̀sán gangan. Ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹ̀gbẹ́ rẹ. Àti ẹgbàárùn lé apá ọ̀tún rẹ. Ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ. Ìgè ojú rẹ ni ìwọ ò fi máa rí. Yes. Yóò sì fi máa wo èrè àwọn ènìyàn búburú. Ẹ lọ́mọ kàyókù lé. Amen. Àmín. Ẹ kà á dé parí Onísàmù ń sọ nípa ààbò Olúwa. The psalmist is talking about the protection of God. Nítorí ewu. Because of danger. Ìyẹn ni pé ewu ń bẹ. Which means that the danger. Orin Dábìdì orí kẹtàléní ogún ẹsẹ̀ ìkẹrin. Psalm twenty-three verse four. Bí èmi tilẹ̀ rìn ní àárín àfonífojì òjìji ikú. Ìyẹn ni pé bí mo tilẹ̀ rìn nínú ewu. that though if I walk in the valley of the shadow of death. ó ní èmi kì yóò bẹ̀rù. said I will fear no evil. ìyẹn ni pé ó ṣeéṣe kí ìjáde èèyàn kí ewu ó súnmọ́ ni. Which means that it's possible for someone going out that danger move close to you. Ó ṣe ṣe kí èèyàn wà nù mọ́tò tí ewu wà ń bẹ̀. It's possible that you are in the car that there is danger in it ó tiẹ̀ tó ní àkókò sí dọ́pẹ́ gbogbo èèyàn ló ń wọ owó báyìí. even this time around that everyone is looking for money. ẹlòmíràn kan wọ mọ́tò wọn dẹ̀ ní rí mọ́. some boarded a bus and they will see them no more. bíi ti ọmọbìnrin mi yìí. like one of my daughter here. ẹ̀ẹ̀mejì ló ṣẹlẹ̀ ṣe ṣe ní ọdún yẹn náà ọdún tó kọjá náà kọ́ ni àbí. that was last year. ìkànnì january ní march. one in march. ìkànnì mọ́tò wo ni tọmọbìnrin yìí. ọ̀pá yìí is it amen. àmín. tí àwọn ajínigbé last year ni. that she was kidnapped. it was last year now abi. you can just imagine. ẹ kàn ro eléyìí. tí ìbá ṣe ààbò Ọlọ́run. if not for God protection. tí ìbá ṣe ààbò Ọlọ́run. if not for God protection àwọn tí wọ́n ti pín apá àwọn tá ti pín orí wọn pín ẹsẹ̀ wọn. those that they have shared their leg their heads their heads. but ó ń ó ń mọ ọlọ́run kan. but she knew one count. tó sọ lórí ẹ̀. that protect her. everybody sá fẹ́ lówó. everybody want to be rich. ewu náà ni ẹ kò àbí ó jẹ ewu lọ ni. it is danger for one to buy the bus going to Ìlọrin and met herself at Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́. and she met herself at Ògbómọ̀ṣọ́. ó wá ń kígbe orúkọ Jésù. the name of Jesus. ó send the message. she sent the message. mo I was coming before I was even get to the church kí n church. she now called that the car developed fault. wọn they are unable to fix the car. bóyá wọ́n padà lọ tú mọ́tò wọn tàbí tí ẹ̀mí mímọ́ ń lọ́ọ̀kì ẹ̀ ni. maybe they will go and resell the car where the Holy Spirit locked it. ewu. danger. ẹ̀yin tí ewu wà ní orí yín. You that you have danger on your head. Olúwa kà dànù. The Lord remove it, amen. Psalm one twenty one. Orin Dábídì orí kọkànlé ní orí orí Psalm one twenty one. Tó bá ka ẹsẹ̀ kẹrin rẹ̀. We read the verse four. ẹsẹ̀ Bíbélì yẹn ló sọ nípa ààbò ṣùgbọ́n ẹsẹ̀ kẹrin. It is all the verses of the Bible that talk about protection. Kíyèsí kíyèsí. ẹni tí ń pa Ísírẹ́lì mọ́. ẹni tí ń pa Ísírẹ́lì mọ́. kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í sùn. Behold he that keepeth Israel shall neither slumber nor sleep. ẹni tó ń pa Ísírẹ́lì mọ́ kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í ṣe kíni. he that keepeth Israel shall neither slumber nor sleep. Ọlọ́run yẹn yóò pa ọmọ lórúkọ Jésù. That God will keep you in Jesus' name ewu ò wu ọ. and danger will not come over to you. ohun mo sọ bíi atótónu látàárọ̀ fún ọ ni pé. what I've been saying since morning is that. bí èèyàn bá sí ní abẹ́ àbọ̀ Ọlọ́run ó ṣeé ṣe kí ewu ó yẹn. if one is not under the protection of God it's possible for one to run into danger. nínú ìwé Daniel orí kẹta. The book of Daniel chapter three. Ewu ná ló fẹ́ wu àwọn ọkùnrin Hébérù mẹ́ta. It is danger of fire that want to come upon the three Hebrews. Olúwa gbà wọ́n. That the Lord save them. Mo sọ ní ìbẹ̀rẹ̀ oṣù kan ní àbíkà oṣù tó kọjá oṣù tó kọjá. Last month pé ká gbàdúrà lòdì sí ewu iná. that we should pray against the fire accident. ó wá ń ṣẹlẹ̀ káàkiri mo tún ti gbọ́ kan mo tún ti gbọ́ di as last week. it happens all over I even had one as at last week. mo jẹ́ wo nínú news ní àná abíjẹta tó. I was even watching it in the news yesterday. àwọn tó ṣẹlẹ̀ sí l'Anambra government just fẹ́ compensate. those that the thing affected in Anambra government want to compensate them. ṣùgbọ́n ṣé wọ́n lè fún ẹni tó tó tó tó ti sọnù. But can they give them what they have lost? Àwọn ẹ̀mí tó ti sọnù sí wọ́n lè. What of the life that have been lost that can they repay it back? Ewu iná wọn fẹ́ fi wú Ibérù mẹ́ta. Fire danger want to come to three Hebrews. Olúwa gbà wọ́n. But God saves them. Mẹ́ta dé orí kẹfà. When we get to verse six. Olúwa gba Daniel kúrò nínú ewu kìnìún. The Lord saved Daniel from the danger of lion. Ọ̀pọ̀lọpọ̀ ewu ni Olúwa gba David kúrò nínú rẹ̀. The lot of danger that the Lord saved David from tí ò jẹ́ tí olúwa jẹ́ kí ewu náà wu that did not allow that danger to come upon him. kò jẹ́ kó wu Dávidi. that did not come upon David. ìyẹn ni ewu ọ̀tá. that is the danger of enemy lọ́wọ́ Sọ́ọ̀lù àti àwọn ọ̀tá rẹ̀. from Saul and his enemy. ewu wà káàkiri. there are lots of dangers. ṣùgbọ́n ewu yẹn ò ní wú ọ. but that danger will not come to you. Olúwa jẹ́ olótìtọ́ sí ọ̀rọ̀ rẹ̀. the Lord is faithful to his word. láti pa ọmọ nínú ọ̀nà wa gbogbo. to save us in all our ways. ṣùgbọ́n dáa láti gbàdúrà sí Olúwa. but it's good to pray for protection. ó ṣeé ṣe. it's possible ewu kó kù sínú ọjọ́ tó kù nínú ọdún yìí. that the danger in the test in the remaining test in this year. kì í jẹ́ ṣe kó ṣeé ṣe. it's not even that it's possible. ewu wà yóò wà ní. there is danger. ṣùgbọ́n kò ní súnmọ́ ọ̀dọ̀ èmi. but it will not come close to you and high? Ewu òpin ọdún yìí ní agbára gan. The dangers of the end of the year is so strong. Ó ti pọ̀ jù. It is much. Ó ti pọ̀ jù. It's much. Ó ti pọ̀ jù. It's much ó tún much. but i'm sure. that that danger will not be a portion. Jesus is the only protector. he has the sure protection. if you can come to him today. i'm sure that that danger will not come to you. and i'm sure that his protection will be on you. you need to give your life to him kì í tògbé. said he that keepeth Israel neither slumber. bẹ́ẹ̀ kì í ṣe kí ni. nor sleep. ìyẹn ni pé tó bá wá sọ́dọ̀ rẹ̀. which means that if we come to him. ewu ò ní wú ọ. that danger will not be your portion. ọ̀pọ̀ ìgbà la sí àwọn ibì kan. many times I will go to some places. tí wọ́n lọ́lọ́dẹ wà. that they say they have cats. ọlọ́dẹ kò ti sùn and the guards will have even slept off. even sometimes you see the guards that they are slumbering. you now say it's this a guard. or it's God that is keeping one. you know some guards when you leave they too they will pack their load and go to the house. there is no one that that keep or save one from danger except God keep us. so ti fi ayé rẹ fún Ọlọ́run yẹn. have you given your life to this God? ó ní bí ẹyin ojú rẹ ni ó ṣe ṣe kí ni. he said like ni ó ṣe pa ọ mọ́. apple of his eyes that will keep you. ìyẹn ni pé kò ní jẹ́ kí ohunkóhun ó ṣe ọ. which means that he will not allow anything to affect you. wọ́n sáà ti gbàgbọ́ nínú rẹ̀. you just believe in him gbàgbọ́ nínú Ọlọ́run yìí. believe in that God. ewu yẹn kì í ṣe ti tiẹ̀ that danger is not yours. ewu tó kù nínú ọdún yìí kì í ṣe tèmi àti the remaining dangers in the year is not yours and mine. mo kàn fẹ́ kó o múra sí àdúrà. I just want you to be prepared for prayer. dídé lórí ẹsẹ̀ rẹ. rise to your feet. sọ lè gbàdúrà báyìí. will you be able to pray? bíbélì pé gba ojú mi lọ kúrò ní kíni. bible said that ọwọ́ omijé àti kúrò ní ẹsẹ̀ mi kúrò ní kíni. deliver my eyes from tears and my leg from falling. Lift up your two hands. so lè porúkọ Jésù mi tó wá? Will you be able to call the name of Jesus where you have. Olúwa gbà mí kúrò nínú ewu. Lord keep me from dangers. Gbà mí nínú kí mo pè Save me from dangers. Olúwa gbà mí nínú ewu. Lord save me from dangers. Àwọn ọmọ wa kan ti wówó lọ báyìí. Some of our children they went for money. Níbo lọ lọ wá church? Where were you? You are not in the church. Ìyá jì mò ń ni. That day I'm looking for money. Látọjọ́ tó ti wọ́n ń Ever since the day you've been hustling for money. Mo ṣe sọ lọ́dún tó kọjá náà That is what you said last year. Mo ń wúwo ni. I'm looking for money. Bẹ́ẹ̀ dẹ̀ ní àrówó. And we did not see money. Nǹkan tó bá lè gba Ọlọ́run lọ́wọ́ rẹ. Anything that can take God away from you. Ó ti gbàjọba ọ̀run lọ́wọ́ rẹ. Has taken away kingdom of God from you. Lọ méjèèjì sókè. Lift up your two hands. Ẹ kígbe orúkọ Jésù. Shout the name of Jesus. Olúwa gbà nínú ewu lọ. Lord save me from danger tonight. Olúwa ayé mi nínú ewu. Save my life from danger. Gba ayé mi nínú ewu. Save my life from danger. Oyè dùn. Prayer. Save my life from dangers tonight. Gba ayé Save my life from dangers. Jésù Olúwa Amen. Mo fẹ́ kó porúkọ Jésù. I want you to call the name of Jesus. Olú Ọlọ́run ẹlẹ́dàá mi. Oh Lord my God my creator. Má jẹ́ kí ewu ó wù Don't let me be in danger. Má jẹ́ kí ewu ṣe kí ni. Don't let me be in danger. Mo dúró ń bì ní ọdún kan. I stood there some years back. Ní January kan báyìí. One January. We all know the story. Ọmọkùnrin kan jókòó síbẹ̀. And there was a guy that stood over there. Ó wọ Guinea wine. He put on wine Guinea. Mi ò lè gbàgbé. I can never forget. Mo ní gbogbo ẹ̀yin ọlọ́pàá nínú ọdún yìí. I said all the policemen see." year. Go and pray and fast. That the Lord should make you to scale through the sea. And he was looking at us. Till we end the program. As we finished the program, he went to go and tell Danladi. Daddy said we should fast and pray this year. Àbísà dájú ni a gbà wàtàdúrà àwọn ọlọ́pàá lọ́dún that is why we police men should pray. for dà sọ fún Stanley náà ìgbà iná yẹn Stanley yẹsẹ̀ lọ lọ́rin. it was then that Stanley Pupa, was transferred to Ilorin. and that was all. that was January. ní January. ìgbà tó di December kan ni. when it was December. so is it, is it December? you say December? April. December nineteen December nineteen that was January ni message the message was that January. torí message tó gbọ́. because of the message that he had. òun ló fi gbé rẹ̀ kú o ó lọ ṣe pé kò lọ sí ó mọ lọ ó lọ relocate ara ẹ̀ sí ó lọ rìn pé kí ọmọ gbé lọ sí kóòtù. he now work the transfer to he transferred himself so àwọn ọlọ́pàá tó máa ń dó sí court yóò dẹ̀ lọlé. it is policemen that have their duty post at court. ṣùgbọ́n ewu. but danger. tó máa wú. that will come upon him. it was around that June July kọ́ ni kò wá church mọ́ táwọn wá. níbi oṣù kẹfà keje he did not come to church. kí ló ṣe mo wá lọ. I went to go and check on him. Díkì Òṣèré àjọ wa lọ. I am the king of Ṣeré. Òjòjò ọkọ láwọn yẹn, kí ló dé wá church Why were you not in the church? Ó ní kò sí, àwọn sí ọ ní oníwọ̀n sẹ́wọ̀n. Did anybody offend you said no? Ìyàwó rẹ̀ sì ni ò lọ church, ó sì lóun ti rí church mi tó ń lọ. And the wife said he is not going to church. He said he has found another church going. Ewu ò ní wu ọ. Danger will not come upon you, amen. Àwọn àánú àwẹ̀ bíríbírí. We are in dry fasting. Ìjọba bẹ̀rẹ̀. The first day n òní court ó parí sẹ́ń he left his duty post at court. ó kàn ṣeré lọ sí police station. he just strolled down to police station. pé kó lọ kí àwọn ọ̀rẹ́ tó wà mí. to go and greet his colleague. kò sí duty o. he was not at duty. ibi tí ewu yẹn wà nìyẹn o. that is where the danger lies. lọ́dọ̀ ọ̀pọ̀ jẹ̀ pamọ́ duty báyà kò bá rí. maybe if he was killed at his duty post. It would have been another story. You know, you just throw down Àwọn arm robber dẹ̀ wá. And the arm robber came. Wọ́n dẹ̀ pa máa wọn àwọn tó wá pa àwọn police station. And they kill him together with those people that they kill as police December station. December nineteen. It was December nineteen. Láti January. From January. Èmi ò mọ̀ kó sọ fún Danladi. I don't know when he told Dallas. Pátá ni Dallas was sọ fún mi It was when he was killed. Wetin dey do the boy? Na he tell me say we make we fast. Why you come leave church? Pé ọkùnrin ló wá sọ fún mi pé wọ́n ní ká gbàdúrà àti àwẹ̀ kí ló tó fi wá kúrò ní ilé ìjọsìn. agbára tó máa ń gbé ọ kúrò lábẹ́ àbòké wo lè wú ọ. The power that take you away from under grace for you to be endangered. Agbára yẹn máa jóná dànù. That power will be roasted amen and he died. bó ṣe kú nìyẹn. and that was all. ikú ọmọ yẹn dùn yàn. his death was painful. ẹ ọmọ méjèèjì sókè. lift up your two hands. Gbogbo àwọn tó fàdúrà ṣeré àánú wọn máa ń ṣe. Everyone that just with prayer I normally pity them. Kígbe gbogbo ọjọ́ ọ̀sẹ̀. Crying at every day's week. Tó kù nínú ọdún yìí. That is left in this month, in this year. Gbogbo ọjọ́ ọ̀sẹ̀. Every days and week. Bóyá ká tiẹ̀ fi oṣù kún gan. Or we even have. Oṣù. And month. Tí ewu ń dún sí dèmi nínú ọdún yìí. The danger is waiting for me in this year. Olúwa gbé mi kọjá. Lord take me over me. Gbogbo ọjọ́ ọ̀sẹ̀ oṣù. All days weeks and months. Tí ewu ń dún sí dèmi àti ìdílé mi. The danger is waiting for me. Olúwa gbé mi kọjá. Lord take us beyond me. Olúwa gbé ọ̀sẹ̀ ọ̀sẹ̀. all the days weeks and months. tí ewu ń dún sí dèmí nínú ọdún yìí. the days houses are waiting for me in this year. olùwẹ̀ jẹ́mi kọjá rẹ̀. Lord take me beyond it. jẹ́mi kọjá rẹ̀. take me beyond the day. jẹ́mi kọjá rẹ̀. take me beyond it. jẹ́mi kọjá rẹ̀. take me beyond it. jẹ́mi kọjá rẹ̀. jẹ́mi kọjá rẹ̀ gbogbo ọjọ́ ọ̀sẹ̀ tí ewu ń dúró sí dèmí. all the days weeks and months that danger is waiting. Jésù Olúwa wá. amen. ẹ gbàdúrà yẹn nìyàn. pray people of God. Ìjọ wòlíì ní kéèyàn ó bẹ̀rù jù. It is the church of prophet that you need to be afraid of. Kò ní bá wa lẹ́jà fún. And it will not meet us unaware. Ẹ kígbe orúkọ Jésù. Call the name of Jesus. Níbi la lọ́dún kan. Here we are one year. Mo wá ń sọ àsọtẹ mọ́nítà ló ń jẹ́ Súlẹ̀ àbí Súlẹ̀ àbí orúkọ wo ni. And there was a message that came ah, out. Àárí ẹ nínú ṣọ́ọ̀ṣì. Who was Súlẹ̀? Jimoh. Jimoh. no one saw himself as Jimoh. there was one woman. beside the church his her room was there. Àdẹ̀wá mo ní mo rí pé wọ́n fún ní poison. I said I said that he was given poison. Mo rí pé fún ọmọkùnrin yẹn ní poison. That the man was given poison. Orúkọ tá nìyẹn. And that was the name mentioned to my hearing. A dẹ̀ anybody. And we did not see anyone. Kò pósù kà méjì. It's more than not, too much. that they came with a report that the child of this woman, woman and that man was the mother's breadwinner that he was poison. and his name is Chima and that woman was Muslim she doesn't attend church àwọn ìyá àbèjì ló wá sọ pé ah à ń sọ sọ́ọ̀sì. ọ̀rọ̀ yà péjì that said that. dadi sọ pé wọ́n ní wọ́n fún ẹni báyìí báyìí ní poison. dadi said that someone is given poison. wọ́n ṣe gba wọ́n ṣe pa ọmọ màmá yẹn that was how they get rid of the child of this woman. ìdí tí mo fi ẹ̀rọ màmá yẹn sára àwọn pótà máa ń fún ní oúnjẹ owó lóṣooṣù nìyẹn. that was the reason I wrote this woman among the widows that would do give food and money every month. ọ̀pọ̀lọpọ̀ ni o mọ̀. because mo wá rí i pé gbàgbé mo gbọ́ pé breadwinner ni. it was there that I heard that this man later was a breadwinner. it was later that. ẹ àwọn tí fún ní oúnjẹ lóṣooṣù. la people that be giving food every month. màmá yàrá dẹ̀ tún ṣàdúrà ṣàdúrà. she will pray. but èṣù ti jàre. but devil has been justified over their life. àdúrà tó ń gbà yìí. the prayer you are praying. because dáàdi kan sọ̀rọ̀ bí kò sọ wọn it's like the way I'm talking, I'm not too serious tonight. Bí mo ṣe ń sọ̀rọ̀ mi, I want you to be serious. Mo fẹ́ kí o serious. Gbà kó rántí ẹbí ará ibi tó wà. Pray it and remember your family where they Tí o bá wọ̀ pé wà níbi tó safe. If you know that you are somewhere that you are safe. Ọlọ́mọ ń bì kan lẹ́gbàá bro. You have children, you have siblings somewhere. Wọ́n wà lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn mi wà lókè òkun. There are some in this country, there are some abroad. Máa rántí dé níbi ọ̀dọ́ wọn. remember them. ẹ kígbe orúkọ Jésù. shout the name of Jesus. gbogbo ewu tó wà ní iwájú mi kọ́ ní ìtò parí. all the dangers ahead of me before this year. tó wà ní iwájú àwọn ọmọ mi kọ́ ní ìtò parí. in the front of my children before this year. tó wà ní iwájú ilé mi kọ́ ní ìtò parí. all of my house for this year to end. Olúwa fi iná palẹ̀ wọn mọ́. Lord clear them with fire. àkọ́kọ́ iná ṣáájú Olúwa. it is fire go before the Lord. ó sì jó àwọn ọ̀tá rẹ̀ rán. and consume his enemy. gbogbo ewu tó wà ní of kí ọdún yóò tó parí. the year to run to an end. àti nínú ọdún tí mò ń lọ. and in the year I'm going to. olúwa fi iná palẹ̀ wọn mọ́. I die with fire. ó yẹ àdúrà gbogbo ewu tó wà ní iwájú mi níwájú ilé mi wájú aya ọmọ ọmọ ẹgbẹ́ ahead of me ahead of my wife my husband my children my family. olùwàbí náà palẹ̀ wọn mọ́. Fight them with your fire. Not gbiná with your fire. Not gbiná by fire. Not Lord by fire. Not gbiná by fire. Olúwa gbiná palẹ̀ wọn by fire. Holy Spirit in the name of Jesus. Olúwa gbiná palẹ̀ wọn mọ́. Lord by fire. Not gbiná by fire. war. I must not be in danger. Ewu I must not be in danger. Jésù Olúwa Amen. Listen to me. Danger doesn't bring joy. If it did not bring money, it will bring weeping. It doesn't hold joy. Lift up your two hands. Olúwa má jẹ́ kí àti ẹnikẹ́ni nínú ìdílé mi bọ́ sínú ewu. Don't let myself and anyone in my household get into danger. Ayé a dẹ tàkúté ewu. The danger they do set the trap of the even when they set the trap of danger. Má jẹ́ kí èmi àti ẹnikẹ́ni nínú ìdílé mi ó bọ́ sínú ewu. Don't let anyone for, of me and my family get into danger. Oyè àdúrà. Olúwa má jẹ́ kí èmi nínú ìdílé mi ó bọ́ sínú ewu. Don't let myself or anyone in my household will get into danger. Má jẹ́ kí èmi nínú ẹbí mi ó bọ́ sínú ewu. Don't let myself or anyone in my household get into danger. Má jẹ́ kí èmi nínú ìjọ yìí ó bọ́ sínú ewu. Don't let myself or anyone in this church get into danger. Olúwa má jẹ́ ká bọ́ sínú ewu. Don't let us be victim of danger. Gbogbo ewu kéwu tí ọ̀tá lè dẹ kalẹ̀. Every danger that enemy might have set. Èyí tí èṣù lè gbé kalẹ̀. That devil might have said. Òun bọ́ sínú ewu. Don't let us get into heat. Òun bọ́ sínú ewu. Don't let us get into danger. Jésù mọ̀jà bọ́ sínú ewu. Jesus Christ don't let us get into danger. Mọ̀jà kí ilé mi ó bọ́ sínú ewu. Don't let my household get into danger. Mọ̀jà kí ayé mi ó bọ́ sínú ewu. Don't let my life get into danger. Mọ̀jà kí àwọn ọmọ mi ó bọ́ sínú ewu. Don't let my children get into danger. Àwọn ọmọ mi ò gbúdọ̀ wọnú ewu. My children must not get into danger. Ó oh, ọmọ ìjọ yìí kẹ́kọ̀ọ́ gbúdọ̀ wọnú ewu. The members of this church must not get into danger. Gbogbo àwọn olùfẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ò gbúdọ̀ wọnú ewu. All oh, the lovers of this ministry must not get into danger. better. Wherever they are in the land of the living. They must not get into danger. They must not get into danger. Just Olúwa wa. Àmín. The spirit of the Lord said I should pray for some people. Pray it everyone. The Lord says. Gbà Pray it. Olúwa ní. The law says. Béèrè fún àánú. Ask for mercy. Kí kan fi jáde nínú ewu tó ti bọ́ sí. For someone to be out from the danger that he has already get into. Olúwa. O oh Lord. Fi àánú fa àwọn tó ti bọ́ sínú ewu jáde. By your mercy take those people that are already in danger out. Fi àánú fa mi jáde nínú ewu tí mo bọ́ sí. By your mercy take me out from the danger that I came to mercy take my people out from the danger that I came to you. prayer. Olúwa fi àánú fa àwọn ènìyàn tí ó jáde nínú ewu tí wọ́n ti bọ́ sí. By your mercy tell people that they are already in danger hell. Lọ sí àwọn tó ń bẹ nínú ewu lọ́wọ́lọ́wọ́. All people that they are in danger right now. Olúwa fi àánú fa àwọn jáde. By your mercy out. Fi àánú fà wọ́n jáde. By your mercy take them out. Fi àánú fà wọ́n jáde. By your mercy take them out. Fi àánú fà wọ́n jáde. By your mercy take them out. Fi àánú fà wọ́n jáde. By your mercy bring them out. Fi àánú fà wọ́n jáde. By your mercy bring them out. Gbogbo àwọn tó ń bẹ nínú ewu. All those that they are in danger. Olúwa fàánú fà wọ́n jáde. By your mercy bring them out. Fi àánú fà wọ́n jáde. By your mercy bring them out. Fi àánú fà wọ́n jáde. By your mercy bring them out. Gbogbo ẹni tó ti bọ́ sínú ewu. Everyone that's already getting Jésù lólúwa wá. Mo wà ní ìlú kan. I was in a ní ọdún tó kọjá. last year. Yes, ní ìlú Abẹ́òkúta. In Abẹ́òkúta. Nínú ìsọjí. In a revival. The Lord told me that. Ènìyàn kan ó bọ́ sínú ewu. That someone is in danger. And he doesn't call it danger like that. Bí ìgbà tí wọ́n as if the, he was someone captured. has been captured. bí pé wọ́n mú but there's a revelation. and I share the revelation. and those were, that were affected they up to two or three. tọ́lá àwọn wá àwọn èèyàn wọn tó later ni bàbá kan pè mí láti ọpá gba nọ́mbà mi lọ́dọ̀ bàbá Adémọ́sùn. it was later that woman called me that he collected my number from baba Adémọ́sùn pé ènìyàn àwọn kan wà ní ọwọ́ àwọn Boko Haram. that one of their people is in the hand of Boko Haram. sójà ni bọ̀ tí wọ́n mú. he was a soldier but he was gbogbo àwọn tọjọ jẹ sójà tí wọ́n mú wọn pa ṣùgbọ́n wọn ò pa wọn. all the soldier that was captured then they killed them all but was left out and they did not release him wọn náà ó communicate pẹ̀lú pé wọ́n pa àwọn yòókù ṣùgbọ́n wọn ò pa òun. he now communicated with them that all so others were killed but he was not killed but he still in their custody. anyone that is in danger here. ó mìíràn látọ̀ ń bẹ nínú ewu kan. you don't know maybe one of your people is in danger. wà ló ní ìdá àìwọlé ṣkàyà rẹ̀ dà. Èmi wí bí wòlíì Ọlọ́run lálẹ́ yìí. I say as the prophet of God tonight. Nínú ewu tí gbogbo àwọn èèyàn rẹ wà. In the danger that all people have. Ajínigbé ni tàbí àwọn apani. Is it that of kidnappers or. Ewu àìsàn ni tàbí ewu jàmbá kan. The danger of sickness or. Olúwa sọ̀rọ̀ jáde lálẹ́ The Lord will bring them here tonight. ò débẹ̀. because as we are saying now some people doesn't expect it like that. ewu ni. that what is it. gbẹ́yọ̀ kan tó kù. pray the remaining prayer. Ẹ̀jẹ̀ Jésù sálábò lórí èmi àti ìdílé mi. Blood of Jesus protect me and my household. Sálábò lórí mi àti ìdílé mi. Protect me and my family. Sàlábò lórí ilé mi. Protect my household. Sàlábò lórí aya mi. Protect my wife. Sàlábò lórí àwọn ọmọ mi. Protect my children. Sàlábò lórí àwọn ọkọ mi. Protect my husband. Lórí àwọn aya mi olúwa sàlábò. Protect my wife Lord. Lórí ẹbí ará mi sàlábò. Over my family and relatives. Ó yàgbọ́. Ẹ̀mí mímọ́ olúwa salábò lórí mi àti ìdílé mi lórí àwọn aya mi lórí àwọn ọmọ mi lórí àwọn ẹbí mi ayérayé ṣe aláàbò ṣe aláàbò lórí mi àti ìdílé mi. protect me in my household. ó dẹ̀ sọ̀rọ̀ báyìí olùwàsálàbò fi ẹ̀jẹ̀ rẹ̀ sí ààbò. protect me with your blood. ẹ̀jẹ̀ Jésù sálàbò lórí ilé mi. blood of Jesus protect my husband. lórí gbogbo àwọn ọmọ ìjọ yìí olùwàsálàbò. over this member of this church protect us. lórí àwọn ọmọ wẹ́wẹ́ wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ sí àmì yẹ̀ wọn lára. protect all our little children by your blood. Jésù Kristi Olúwa wa. Amen. Ẹni ó ní èmi ó ní ó ti pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀. Said has commanded his angel. Láti gbé ọ sókè ní ọwọ́ wọn. To lift you in their hands. Kí ìwọ má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. For you not to dash your leg. Lọ́tìtọ́ ni pé Olúwa máa gbé nìyàn. Òtítọ́ ni. It is true. That the Lord lifts one in his hand. I finished one vigil in one year at Ìkòròdú. As we finish that program, we get into our way. Èmi mo drive àbí? <laughs> Mọ́mí náà wà ní mọ́tò àtàwọn kan. Mọ́mí was. Pastor Isaac àtàwọn Pastor Isaac where we get to Ìbàdàn. Pọ́ǹtù ẹyọ kan àbí méjì ló mú táyà. It was one or two boats that hold the tire. Èmi náà wà lórí bí bí one twenty or something I don't know I was just coming. A kàn gbọ́ gbẹ́rẹ́ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́. Because heart of sand. Àwọn ọmọ pé gbogbo bóòtù ti tú dànù. We don't know that all the bolts are loose. Ẹ̀wọ́n àwọn ọ̀dà máa gbé mọ́tò fún gbàgbé ọlọ́mọ ọmọ fẹ́mi wá wéwu. know some people that we give our car to to fix they use your data life we now fix all the knots were broken. and the man that was there. is a muslim. pastor ni àbí. he now said you are pastor. I said yes. ó ní kì í sórí títì lẹ́rìn débi ó ní ọwọ́ Ọlọ́run he said you did not come here through the road but in the hands of God. Dayẹ ni Yemi tó sí pé. It was then that my understanding. Báyọ̀ mi kàn believe pé it's one of the those things na. I just mo gbàgbọ́ pé doesn't have meaning. he said it is through the hands of God that you get here. you did not walk on the road. and that is very very unusual. èyí tí kò ń wọ́pọ̀. ibi tí mẹka bí ó ṣe ń bọ̀ láti inú ibi tí mẹkáníìkì wà gan ni mọ́tò yẹn ti dúró. and it was the spot that there was mechanic Why at the car stop. it was that spot that the car stopped. Láti òní lọ. From today on. Ọwọ́ Ọlọ́run ló ti máa rìn. You'll be walking in the hand of God. Ẹbí ara rẹ ọwọ́ Ọlọ́run ni ó ti máa Your family, your relatives will be working in the hand of God. Àwọn ọmọ rẹ ọwọ́ Ọlọ́run wọ́n ti máa Your children will be working in the hand of God. Ó ní ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹgbẹ́ rẹ àti ẹgbẹ̀rún ní ọ̀pọ̀ ọ̀tún rẹ. Better will fall in your right and your left hand. Ó ní ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ But it will come near you. Ojú rẹ ló fi máa rí. It is only your eyes that witness it. Tó sì máa fi wé àwọn èèyàn And that will be see the reward of evil people. Bí ewu ń lọ léwájú kò ní bá. The danger is going ahead of you will not meet it. Bí ń bọ̀ lẹ́yìn kò ní ń bọ̀. He is coming behind you, it will not meet you. Ó máa já lókè kò ní já lù ọ́. He is coming from up, it will not descend on you. Gbogbo bíkíbi tí ewu ti lè fẹ́ wá. Wherever danger may want to come. Olúwa tilẹ̀kùn rẹ̀. The Lord close the door. Ẹni tó ọlọ́run sàfẹ́ pa ọ́ lẹ́kún lópin ọdún. said he wants to you to weep at the end of the year. gbogbo ẹni ọlọ́run sàfẹ́ pa ọ́ lẹ́kún lópin ọdún. everyone that wants to make it to weep at the end of the year. lórúkọ Jésù Olúwa yí iṣẹ́ wọn lé wọn lórí. in the name of Jesus the Lord turn their work to themselves. ẹ̀jẹ̀ Jésù kó sáàmù yẹn sẹ́yìn àti ẹ̀ the blood of Jesus protects you and I. ó ti rí bẹ́ẹ̀. it is so. ó ní fún aláró. glory be unto God. Jésù Kristi Olúwa wa. Jesus name. Lord. Pàtẹ́wọ́ rẹ fún Jésù. Clap your hands for Jesus. Sáré gba eléyìí. Quickly hear this. Nípa orí ọ̀fẹ́ Olúwa. By the special grace of God. Àwẹ̀ ọlọ́jọ́ mọ́kànlélógún. Twenty-one days fasting. Àti àdúrà. And prayer. Àti ìsọjí. And revival. Yóò bẹ̀rẹ̀. will commence. Nínú ìjọ lájọjọ Sunday. In this church from Sunday. Ọjọ́ kìíní oṣù kejìlá. The first day of December. Bákan náà gbọ́ mi. Also listen to me. Ìsọjí. The revival. Yóò máa wáyé ní ibi ní ìrọ̀lẹ́. Be having revival here every evening. Yóò dẹ̀ lágbára. And it's going to be great. Àkórí rẹ̀ ni Jésù oníṣẹ́ ìyanu. The topic is Jesus the miracle worker. Àwa kàn ní oníṣẹ́ ìyanu. We only target miracle worker. Ṣùgbọ́n ṣe Jésù náà. But you will have seen the picture of Jesus. Iṣẹ́ ìyanu tí ó ṣòro gbàgbọ́. The miracle work that is uh, that is un unbelievable. Olúwa yóò ṣe é nínú ayé rẹ. The Lord will do it in your life. Èyí tó ń béèrè fún Olúwa yóò ṣe. The one you are asking for the Lord will do it. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wá ìyanu. Everyone that is looking for miracle. Ẹ rí i pé ẹ key sínú program yẹn. Make sure that you key into the program. Ó di nineteen ká tó bẹ̀rẹ̀. Àwẹ̀ bíríbírí. Is until nineteen before we start dry fasting. Sí twenty-one. Till twenty-one. Òru twenty-one yẹn ló máa ní agbára gan. And the night of twenty-one will be great. Àwọn ìránṣẹ́ Ọlọ́run máa darapọ̀ mọ́ wa. The minister of calls will join us. Káàkiri káàkiri àti àwọn èèyàn mi. All over and all other people. Tájọ́ máa gbàwé àtàdúrà yẹn. That will partake in the program together. A máa parí rẹ̀ sí nineteen yẹn la máa parí ẹ̀ sí orí òkè wa. We will now meet on our mountain. Ní solution land. Solution Land. Wàá ìyanu Ọlọ́run. And you see the miracle of God. Mo fẹ́ kó o múra dáadáa. I want you to prepare very well. Fún program yẹn. For the forthcoming program. A ó wá máa ṣe ìsọjí orí afẹ́fẹ́. We will now be doing the online revival. That one is one revival. Aago méjìlá sí aago kan lóru. Twelve to one in the midnight. Láti ọjọ́ kìíní. From the one. ìyẹn ò sí fún ìyẹn wà fún àwọn èèyàn wa tó wà káàkiri lọ. that one is for uh, people all over wọ́n join free conference call wa. they will join our free conference call. lórúkọ jésù yóò dẹ̀ dára fún wọn. and it shall be well with us in Jesus name. fún yẹn tí ẹ fẹ́ darapọ̀ mọ́ yẹn ẹ connect wa lórí whatsapp. for you that want to join us you can connect us on whatsapp. so that because we not go on facebook we only go on free conference call nítorí àní lọ ṣe lórí facebook orí free conference prayer line láti máa ṣe. one hour. wákàtí kan. nine vigil. ìṣọ́ òru. i will sacrifice that this year. Màá jọ ò. Whatever that we say you will not have your miracle. Ṣùgbọ́n ohunkóhun tó bá sọ pé ò ní rí ìyanu rẹ gbà. Shall be destroyed in Jesus name. Ṣé ẹ lórúkọ Jésù? next year is going to be of signs and wonders. Ọdún tí ó bọ̀ ó máa kún fún iṣẹ́ àmì àti ìyanu. And you will have your own testimony. Wà á dẹ̀ ní ẹ̀rí tiẹ̀ amen. So for those that want to connect with that Navigis you connect Foo with us. Fún àwọn tó fẹ́ darapọ̀ mọ́ wa pẹ̀lú ìṣọ́ru yẹn kí wọ́n darapọ̀ mọ́ wa. They should just contact us through our WhatsApp. Kí wọ́n darapọ̀ mọ́ wa lórí WhatsApp. Then we update them how they are going to connect with. àwa sọ fún wọn bí wọ́n ṣe máa darapọ̀ lórí conference call. can you rise up on your feet and bring out your offering. ṣẹlẹ̀ dìde lórí ẹsẹ̀ yín kẹ́ mọ ọrẹ yín jáde. ask what you want God to do for you. béèrè ohun tó fẹ́ kí Ọlọ́run ṣe fún ọ. ask what you want God to do for you. béèrè ohun tó fẹ́ kí Ọlọ́run ṣe. ask what you want God to do for you. béèrè ohun tó fẹ́ kí Ọlọ́run ṣe fún ọ. Olúwa kó gbàdúrà fún ọ ọlọ́run kó súre fún wọn ọ̀rẹ́ wa kó jẹ́ ìtẹ́wọ́gbà bá ti lọ kó máa bá wa lọ kó sojú rẹ̀ kó mẹ́lẹ̀ sí wa lára kó rí ìyànà ọlọ́run ewu ní wa lórúkọ Jésù pàápàá jùlọ nínú ìlú Ìsẹ̀ ní agbègbè Olúwa kó ṣe aláàbò lórí wa bó bá wu gbogbo ènìyàn kò ní wu wa. Yeah àti tí àwọn adigun jalè àti tí òsagun jalè lórúkọ Jésù kò ní wu wá o. ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Amen.